aláròye máa wí o. ó mà ṣe o àrá sán pa obìnrin méjì ní Festac òjò ńlá kan tó rọ̀ nírọ̀lẹ́ ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún tá a wà yìí ti ṣọṣẹ́ burúkú lágbègbè Festac níjọba ìbílẹ̀ àmúwò ọ̀dọ̀fin nílùú Èkó níṣe ni mọ̀nàmọ́ná kọ yẹ̀rì tí àrá sì sán pa àwọn obìnrin méjì kan tí wọ́n wà nínú ilé wọn jẹ́ẹ́jẹ́ẹ́ wọ́n kú pátápátá lẹ́sẹ̀kẹsẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó sp benjamin hundeyin tó sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde ṣókí kan tó fi léde sójú òpó ayélujára rẹ̀ láàárọ̀ ọjọ́ sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní yàtọ̀ sí ti ẹ̀mí èèyàn méjì tó bá àjálù yìí rìn ìjì àti àrá náà ba àwọn òrùlé àti dúkìá rẹpẹtẹ jẹ́ lágbègbè ọ̀hún nígbà tó ń bá aláròye sọ̀rọ̀ lórí aago lọ́jọ́ sátidé Hundeyin ní àwọn kò tí ì mọ orúkọ àwọn obìnrin méjèèjì tó ṣàgbákò yìí torí kò tí ì sí mọ̀lẹ́bí èyíkéyìí nínú wọn tó tí ì yọjú ó sì tún fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọlọ́pàá ti palẹ̀mọ́ òkú wọn lọ sílé ìgbókùú-pamọ́-sí ọsibítù ìjọba kan tó wà lágbègbè náà ṣáájú ni alukoro ti ṣàlàyé pé inú ọ̀kan lára àwọn ilé pákó táwọn èèyàn ń kọ́ sábẹ́ wáyà iná high tension ni àwọn olóògbé yìí ń gbé ó ní lásìkò tí ejiwọ wọn ń yalulẹ̀ tí mọ̀nàmọ́ná ń kọ tí àrá sì ń sán léraléra ni àjálù náà ṣẹlẹ̀ sí wọn ó ṣàdúrà pé kọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn ti fi fèsì sí ìròyìn ìbànújẹ́ yìí obìnrin kan tó pe orúkọ ara ẹ̀ ní Flora the Explorer ní bí ọlọ́run ṣe ń tẹ́ ẹ̀mí àwọn olóògbé yìí sáfẹ́fẹ́ rere bẹ́ẹ̀ ni kó fìyà ńlá jẹ àwọn ìjọba àtèyí tó ti kọjá àtàwọn tó ń ṣàkóso lọ́wọ́ pẹ̀lú bí wọn kò ṣe ṣètò ilégbèé olówó pọ́ọ́kú tó pọ̀ tó fáwọn aráàlú. Muhammed Isa ní tiẹ̀ sọ pé kọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti dá aráàlú lẹ́kọ̀ọ́ pé ó léwu gidigidi láti kọ́ ohunkóhun sábẹ́ wáyà iná bí ìgbà téèyàn ń dẹ̀jà burúkú ni o. obìnrin míì Vala Dohares ní jésù o ó tì o mo ṣàkíyèsí bí iná ṣe lọ lásìkò tí àrá náà sán ara fún mi mi ò mọ̀ pé àjálù bí èyí ti ṣẹlẹ̀ kò sí àwọn ilé kẹjẹbú onípákó yìí ní festac tẹ́lẹ̀ o àmọ́ ní báyìí wọ́n ti wà níbi gbogbo torí apá àwọn èèyàn kò ká láti sanwó ilé àgàgà àwọn tówó tí wọ́n rí ò tó nǹkan ó mà ṣe o. Daniel D ní kọ́lọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rere ewu ńlá lèyí o kò dáa láti máa lọ gbé lábẹ́ wáyà iná ó yẹ kíjọba fọwọ́ líle mú ọ̀rọ̀ kíkó àwọn èèyàn tó ń tajà tàbí gbé lábẹ́ wáyà high tension kúrò nígbà tí Sharafa Adémọ́lá Lawal sọ pé ọ̀pọ̀ èèyàn ló sì ń gbé lábẹ́ àwọn wáyà iná high tension yìí o ewu sì ń bẹ lóko lóńgẹ́ fún wọn àpẹẹrẹ irú ẹ̀ ni tàwọn tó ń gbé lábẹ́ wáyà iná èjìgbò AIT alágbàdo àjà àdó thirty three kva power lines gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV.